فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إننا نتكلم في, في هذه الخطبة المباركة عن الإسلام باعتبار وصوله إلينا عباد الله إن الإسلام دين ارتضاه الله سبحانه وتعالى لأمة محمد صلى الله عليه وسلم واصطفاه لهم ولن يقبل الله سبحانه وتعالى دينا سواه كما أخبر الله سبحانه وتعالى في كتابه العزيز في موضع ما والإسلام عباد الله دين كامل ومتكامل ودين أكمله الله سبحانه وتعالى من عنده وأرسله محمد صلى الله عليه وسلم الكامل قال تبع نبيه صلى الله عليه وسلم أن تمسك بهذا الدين الذي جاءنا في نبينا محمد نبينا محمد صلى الله عليه وسلم أسف الشديد عباد الله أساءوا فهم الإسلام أساءوا فهم الإسلام فهموه فهما خاطئ ولم يدروا ما هو الإسلام حقيقي حتى ما ليس بالإسلام وظنوا وهوه قوم خطيئة ويجب علينا أن نبين لنا ما هو الإسلام الحقيقي ما هو الإسلام باعتبار وصوله إلينا أرقف ولوبا أترى لكم إكي ولوبا أترى جمجة ولوبا أتيان الله فما سوى جودا anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́ bá pẹ̀lú lànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbéra kẹyàmà. láti òní yóò máa ti àgbéyẹ̀wò kí ni à ń pè ní àgbọ́yé Islam ní ìbámu sí ọ̀nà tí Islam tó gbà dọ́dọ̀. kí ni àgbọ́yé tí ó yẹ kí mùsùlùmí gbọ́yé nípa Islam àti pé báwo ni Islam báwo ló ṣe dọ́dọ̀ wa àti pé báwo la ṣe gbọ́dọ̀ fi Islam rinlẹ̀ wípé nǹkan tí yẹn ń ṣe yìí nínú Islam ló wà àbí nǹkan tí yẹn ń ṣe yìí eléyìí báyìí ò sí nínú Islam. Islam bó ti ẹ̀wù kọjá sí fáwọn èèyàn wò pé islam ni àwọn èèyàn bá máa wò gẹ́gẹ́ bí islam ọ̀nà wo lèyàn lè gbà fi islam rinlẹ̀ àwọn iṣẹ́ islam àwọn iṣẹ́ tí yóò ṣe tí islam gbé wá báwo la ṣe lè fi rinlẹ̀ Ibadallah nínú àwọn nǹkan tí ò sí èméjì nínú ẹ̀ òun náà ni pé ẹ̀sìn islam yìí òun náà ni ẹ̀sìn tí ọlọ́wọ́ bá àníkẹ́lá tí ó yọ́nú sí eré tí ọlọ́wọ́ bá àníkẹ́lá tí ó sà lẹ́sà fún gbogbo àgbáńlá ayé pátápátá eré tí ṣe àlùmọ́ nàbì sallallahu alaihi wasallam tí a bá ń sọ nípa àlùmọ́ nàbì sallallahu alaihi wasallam nínú àgbọ́yé yìí níta àgbẹ̀tẹ̀rò òun náà ni ummatu da'wa àwọn àlùmọ́ tí ọlọ́wọ́ bá àníkẹ́lá rà nàbì sí láti wá pè wọ́n sójú ọ̀nà ọlọ́wọ́ bá gbogbo ayé pátá lọ́lọ́wọ́ bá àlíkẹ́ lára nẹ́bí sallallahu alaihi wasallam sí láti wá pè wá sínú islam. irú àlùmọ̀ yìí òun la gbàlérò pẹ̀lú àlùmọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam kìí ṣe àgbóyé ẹlẹ́ẹ̀kejì tágbé ní ummatul ijaba àwọn àlùmọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam ká jẹ́ pé ìpèkè ànẹ́bí sallallahu alaihi wasallam òun làlùmọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tó jẹ́ sí pé àwọn gan lẹ́ni ẹ̀ta nínú àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam nínú nǹkan tí ò sí èméjì ń bẹ̀ òun náà ni pé ìsìláàmù yìí òun náà lẹ̀sìn tí ọlọ́wọ́n bá ní kíọlá tó ṣe láṣẹ pé ẹ̀sìn tó ti pé ni ẹ̀sìn tó yẹ pé ó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ní kíọlá tó fi sallallahu alayhi wa sallam sí wa lẹ́ni tọ́lọ́wọ́n bá ní kíọlá fẹ́ ká mẹ́rin ìbáradàlọ́ nínú eléyìí tó ṣe ni ní èèmà eléyìí tó bà nínú jẹ́ jùlọ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lásìkò yìí àti àtìgbọ́yé àti àtìgbọ́yé islam eléyìí lọ́ba ló fi jẹ́ sí pé nǹkan tí ò kí ń ṣe islam làwọn èèyàn ń pè ní islam lónìí àti pé nǹkan tó jẹ́ islam ń gbà míì àwọn èèyàn àtàtìgbọ́ rẹ̀ àwọn èèyàn pè ní nǹkan míì yàtọ̀ fún islam eléyìí lọ́ba ló fi jẹ́ sí wípé nínú àwọn kan tá a gbọ́dọ̀ gbọ́yé òun náà ni wípé báwo la ṣe ń fi islam rinlẹ̀ pé eléyìí báyìí wà nínú islam eléyìí báyìí ò sí nínú islam eléyìí báyìí wà nínú àwọn iṣẹ́ tí islam pèpè sí eléyìí báyìí ó jáde kúrò nínú àwọn iṣẹ́ tí islam pèpè sí eléyìí báyìí nìkan tí a gbọ́dọ̀ gbọ́yé. Ibadallah ọ̀nà mẹ́ta òun náà ni islam gbà lọ́dọ̀ wa ọ̀nà mẹ́ta òun náà ni àgbà fi rinlẹ̀ wípé nǹkan tó yẹn ń ṣe ọba ìsìláàmù mu láti fi gbà pé nǹkan tó iṣẹ́ tó ń ṣe yóò iṣẹ́ ìsìláàmù ni ìsìláàmù ló ń ṣe ọ̀nà mẹ́ta yìí òun náà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń takò lónìí tí wọ́n kò sí lára ẹ̀sìn tán ní ní kò jẹ́ nǹkan kan alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tá a máa ń gbà fi ìsìláàmù rinlẹ̀ nínú àwọn tá a ti sọ síwájú náà onífẹ́ká mọ̀ pé ọlọ́run ọba àlekẹ́lá ò fi ẹ̀sìn ìsìláàmù rẹ̀ ẹni kankan tọ́tayọ ànábì sallallahu alaihi wasallam kódà nígbà tí a wà ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílé kéwú gbogbo ẹnikẹ́ni tí ó bá láǹfààní àti ìgbàlejò kọjá mo sọ fún wa pé islam òun náà ni ẹ̀sìn kan tí òjíṣẹ́ ọlọ́run ọba nàbí yuna muhammad sallallahu alaihi wasallam tó mú wá bá wa látọ̀dọ̀ ọlọ́run ọba àbí ẹ̀kọ́ ni kódà nínú tíra abdurusul awaliya eléyìí tó jẹ́ muqarrar tó jẹ́ syllabus fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilé kéwì wa ní agbègbè tiwa yìí ẹ̀rí wípé nǹkan tí ó wà nínú ẹ̀ tó bá ń ṣe tàrífù islam tó bá ń sọ definition islam bá ṣe máa ń tu fún wa lélẹ̀ báyìí eléyìí oúnjẹ ká gbàgbọ́ yẹ pé islam ẹ̀sìn kan ni tó yẹ pé ta ló mú wá fún wa ibadallah anabi sallallahu alayhi wa sallam anabi ló mú islam wá fún wa eléyìí ó yẹ kí yẹn kọ́kọ́ ti fura nǹkan kan bẹ̀ òun ni wípé a ní pé nǹkan kan lẹ́sìn a sì gba nǹkan kan wọlé pọ̀ wà ní islam tí a bá ti rí ìmọ̀ sí ànábì mbẹ́ tí ọba ti lọ́wọ́ sí tí èyí ṣe láti mú kan islam fi ń gbẹ́sìn ni wàláhì làwọn sí ìbọlọ́wọ́ bá ọmọ bínú síyàn lórí àwọn ẹṣẹ́ wọn yẹn èyí sì rò pé yẹn ni. èyí ó máa rò pé nǹkan yẹn ń ṣe ni torí pé yóò kún yẹn lójú ṣètọ́nà ìyáná rẹ̀ ṣètọ́nà ó ṣe lọ́sọ̀ fún yẹn máa ju ẹ̀sìn nítorí pé tá a bá ti lè béèrè wípé sá nẹ́bì ló mú nkẹyẹ wá ẹ̀tọ́ lá nẹ́bì kan ló mú wá ìgbà wo náà bẹ̀rẹ̀ rẹ̀ àwa ka ìtẹ̀gbà tán bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀ bá nẹ́bì láyé ànẹ́bì ò sì mọ̀ sí wá ní islam ni a eléyìí báyé ṣe islam yẹra nu ìrégbè ni kódà kò bá a da lójú àwọn tí wọ́n ń ṣe kódà ṣèkọ́nù ọba kò bá zàyíyánà rẹ̀ fáwọn tí wọ́n ń ṣe eléyìí báyé ṣe islam ọ̀nà mẹ́ta ni islam fi dọ́dọ̀ wa ibadallah alákọ̀ọ́kọ́ òun náà ni pé islam ó dé pẹ̀lú àkọwádù nàbí yìí sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá nàbí bá sọ wípé ọlọ́run ọba àlékẹ́ láfi rán òun sí yín kóhun sọ fún wa. já islam bí àkọwádù nàbí yìí sallallahu alayhi wa sallam islam wá bá wa pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ànábì bá sọ láti mọ̀ pé ah, ìgbà tá ànábì ti sọrú ọ̀rọ̀ yìí o a nínú islam nìkan yìí tó rà ànábì wí báyìí nínú ọ̀rọ̀ báyìí nínú ọ̀rọ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pẹ̀lú àwọn afa'aluhu sallallahu alayhi wa sallam àwọn iṣẹ́ tá nàbì bá ṣe àwọn iṣẹ́ tá nàbì bá ṣe tó fi jọ́sìn fún Ọlọ́run Ọba tó fi ṣe Ọlọ́run Ọba tánàbí pè lẹ́sìn fún wa ìsìláàmù nìyẹn bákan náà òun náà ni taqriratuhu sallallahu alayhi wa gbogbo tí wọ́n bá ṣe níwájú ànábì sallallahu tánàbí ò takò àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ìsìláàmù gbàdọ́dọ̀ wa nìyẹn ìbádàlọ́ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹ dákun ẹ sọ fún mi ọ̀nà wo la tó fẹ́ fi islam rinlẹ̀ àbí àwọn iṣẹ́ kan ní islam ọ̀nà wo la fẹ́ gbà fi rinlẹ̀ tó yàtọ̀ fáwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ ẹ bá rí èèyàn kan tó bá ń fi nǹkan kan rinlẹ̀ nínú islam tá a bá rí nǹkan yẹn nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ mọ̀ yí pé gọ̀láàl anù tó fojú hàn ló ń pèpè sí kéde islam àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ fún yìí ní sunna àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ń pè ní sunna ilé lọ́ba ló fi jẹ́ pé àfáwa alimami barbahari rahimahullahu ta'ala nígbà tí àwọn gbọ́ àgbọ́yé ń tà ń sọ yìí táwọn náà wo islam lọ́nà tó gbà wá bá wa wọ́n wá sọ̀rọ̀ kan. kalamun nafis kalamun yajuzu an yuktaba bima izahab aw yajibu an yuktaba bima izahab ilà akùnrọ̀nìyà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ ká kọ pẹ̀lú omi góòdì ni tàbí ó jẹ́ ọ̀rẹ́ yẹn ká kọ ó di ọ̀rẹ́ yẹn ká kọ ọ̀rọ̀ yẹn pẹ̀lú omi góòdì tí n bá ní sàtẹ́jù kí ni alimami al-Barbahari sọ wọ́n ní ilam anna islam huwa sunna wa anna sunna tahiya islam lọ́mọ dáadáa ìwọ mùsùlùmí tó bá ń kọ́ fẹ́ ti islam àyàfi tó bá rẹ́ di kọ́ fẹ́ ti islam lọ́yàfù tó bá ti kọ́kọ́ fẹ́ ṣe ìsìláàmù ìlàm anna ìsìláàmù huwa súnà mọ̀ ní pé sẹ́pẹ̀ ní ìsìláàmù gẹ́gẹ́ ni súnà torí pé alìsìláàmù bí ẹ̀tìbárì wùsùlì ilayna súnà ọ̀nà tí ìsìláàmù gbà dọ́dọ̀ wa òun náà ni súnà ní sẹ́pẹ̀ ní súnà òun náà ni àkọwálù nàbí wà fàálùhù wà tẹ̀kìrìrọ́sì àwọn iṣẹ́ tánàbí àwọn ọ̀rọ̀ tánàbí bá sọ súnà nìyẹn àwọn iṣẹ́ tánàbí bá ṣe àti tó bá ṣe níwájú ànàbí tánàbí fẹ́rẹ̀ lẹ̀ tí ò takò ẹ dákun ọ̀nà wo wá lè yàn ó gbà mọ ìsìláàmù tó ọ̀sán fọ́nà mẹ́tẹ̀ẹ̀ta kò sọ́nà bí ma ni alimami bin Barbahari sọ pé ilam anna islam wa sunna mọ̀ yí pé n tẹ́sán ní odidi islam islam lódidi gan sunna wa anna sunna tahiya islam kó o sì mọ̀ sunna gangan islam islam ni sunna sunna islam wa la yaqumu ahaduhuma illa bil akhar ìkẹ́rù àwọn méjèèjì ò wá lè dúó kórì ibi dúró kọ́ fẹsẹ̀ rinlẹ̀ àyàfi nígbà tẹ́nì kejì bá kún. láyà kúmù islam illa bi sunna kàmá láta kúmù sunnatu illa bi islam. ẹ̀yà ká ò lè ṣe islam ní ìṣèkó ní ti sunna báwo ẹgẹ́ bí òṣèlú pẹ́rẹ́ lálù sunna kọ́ lóun èsè mùsùlùmí. sọ tí ẹ lè pẹ́rẹ́ lálù sunna kọ́ ní à èmi àlù sunna ní mí ṣùgbọ́n ní òsínú jọ mùsùlùmí. sọ̀rọ̀ illa i'timadan ala sunnah wala taqumu sunnah illa ma'a islam sunna ò lè dúó láìsí islam ẹgẹ́ bí ó jẹ́ pé islam náà ò lè dúó láìsí sunna wa min sunna luzumu al-jama'a nínú táwọn ń pè ní súnnà níta ń pè ní súnnà gẹ́gẹ́ tí yọ̀bá gbọ́yé ó ní lùzúmù jàmáà torí pé àwọn èèyàn náà lónìí wọ́n ti fi àṣìgbọ́yé táǹpẹ̀ ní súnà súnà pọ̀ rẹpẹtẹ súnà pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa súnà nípìlẹ̀ súnà gẹ́gẹ́ nípìlẹ̀ ó tayọ adáhùn gbà sí agésòkòtò àìhà in fact èyẹ lè dáhùn gbà sí agésòkòtò pàyà àkọ́mẹ́jà lù súnà sah walala wallahi èyẹ lè ṣe bẹ́ẹ̀ kọ́mẹ́jà lù súnà. tó tún lé àwọn nǹkan kan tọ́jẹ́ usul tọ́jẹ́ ìpìlẹ̀ táàbí mẹ́fẹ́ yẹn wà lórí súnà ó sì ní àwọn táwọn nǹkan yẹn bá ti lè kú oorun sẹ̀mí yẹn kò ní jáde súnà kódà kọ̀ bá jẹni tọ́jà àrùngbà tó gbé sókòtò síyàwó rẹ̀ ẹ̀hà. min súnà luzumul jamaa منهجا وعقيدة وأخلاقا وسلوكا وسلوكا هذا لزوم الجماعة يعني كلا زما عقيدة والجماعة كنا عقيدة الصحابة كني عقيدة ما هي عقيدة الصحابة في كذا ما هي عقيدة الصحابة في كذا كني عقيدة الصحابة نقارون خباي كني عقيدة الصحابة نقارون خباي إلي ننقل السنة لزوم الجماعة كني منهج الصحابة نقارون خباي كني منهج الصحابة نقارون خباي لزوم الجماعة باون يا إيه؟ الصحابة باون báwo ni wọ́n ṣe ń sin lọ́wọ́ bá في العبادة. kí ni mọ́kì الصحابة sàhábà nípa ìbáàdà tàbá fẹ́ ṣe ìbáàdà tó yẹn bá fẹ́ ṣe tẹ́bà fẹ́ jọ́sìn fọ́lọ́ ọba kí ni mọ́kì fàwọn sàhábà lórí ẹ̀ gbogbo àwọn eléyìí báyìí òun náà pè ní sunna òun gangan wá ní islam ìdán pè ní islam ni ìbáàdà lọ lónìí wá ní ẹwà rí àwọn èèyàn lónìí wọ́n máa tako islam kódà wọ́n fẹ́ wú islam min aslihi láti bí ìpìlẹ̀ islam nítorí kí ni nítorí gbọ́dọ̀ fáwọn èèyàn fura máa ń tán pè lágbọ̀ islam in tó tako òun náà ni sunna wọ́n máa tako sunna wọ́n máa pín islam àti sunna bí ìgbà wípé islam àbí sunna ò sí lára islam òyìnbó àdéjì bí ìgbà wípé sunna nǹkan ò ìgbà wípé kò sí lára islam tó sì jẹ́ sí wípé ọ̀nà tí islam fi dọ́dọ̀ wa gan ìtàn pè ní súnà ni pé kí lànàbí wí báwo lànàbí ṣe wí kí lànàbí pèpè sí kí lànàbí sọ kí lànàbí ṣe kí ni wọ́n ṣe níwájú ànàbí sallallahu alaihi wasallam tánàbí ò takò ìtàn fi ń ma islam nìyẹn àbí ẹ tọ́ka ẹ tọ́ka fún mi iṣẹ́ wo là ń ṣe nínú islam tí èyí ṣe fáwọn tá agbára lé lélẹ̀ tí èyí ṣe wípé àwọn nǹkan wọ̀nyí lágbára lé pé bá ní sìn àwọn nǹkan wọ̀nyí òun làwọn nǹkan tá a fi ń fi ẹ̀sìn rí lẹ̀ òun ló fà ló fi jẹ́ sí wípé anabi sallallahu alaihi wasallam nínú hadithi kan tó gbajúmọ̀ dáadáa lọ́dọ̀ àwọn olùmọ̀ hadithi wà nínú musnad imam ahmad ó sì wà nínú sunan abi dawud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sunan anabi sallallahu alaihi sọ wípé nínú hadithu al-Miqdam bin Mahdi Karb anabi sallallahu alaihi wasallam ní àsìkò kan ń bọ̀ tó jẹ́ sí pé ẹ̀rí ọkùnrin kan yushik anabi ní ó fẹ́ yá ó fẹ́ yá àsìkò kan fẹ́ dé ó dẹ̀ súnmọ́ gẹ torí pé nínú àwọn àfàyàlù al-muqaraba ni nínú àwọn àwọn àfàyàlù tó túmọ̀ sí pé nǹkan súnmọ́ yushik an yakuna rajulun Ànábì ní ó súnmọ́ láìpẹ́ láì jìnà kẹrí ọkùnrin kan ó jẹ́ sí pé yóò jòkó lẹ́ni tí yóò jòkó ìrọ̀gbọ̀kó àlá àríkàtìhì àlá àríkàtìhì lórí àga ọlá rẹ̀ yóò jòkó lẹ́ni tí ó rọ̀gbọ̀kó bí àgbàntara lórí àga ọlá rẹ̀. a wáyé hajjá tu bí hadithi wọ́n mọ̀ wá ka àdíjọ mi ànábì sallallahu alaihi wasallam sí létí pé báyìí lànà ìmọ̀ wí báyìí lànà ìmọ̀ sọ. ọ̀yàkùn yóò mọ̀ sọ fún wọn pé báyìí nana wa bainakum kitabullah. àwọn ọ̀fẹ́ gbọ́ ń pè ní àdíjọ yọ kan àfẹ́ gbọ́ sétí ọ̀rọ̀ ọ̀rọ̀ ń pè ní hadith. báyìí nana wa bainakum kitabullah ìtọ́wà láàrin wa pẹ̀lú yín ta ní common tẹ́bá fẹ́ bá wa sọ̀rọ̀ tẹ́fẹ́ ká gbọ́ tẹ́bá mọ̀ fẹ́ pín kankan lẹ́sìn fún wa alukurani nìkan kò lágbàgbọ́ baynana wa baynakum kitabullah fama wajadna fihi min halali istahlalna ẹnu tá a bá rí nínú alukurani pé halali nìkan la gbà ní halal tó bá tilẹ̀ yàtọ̀ fún kurani tẹ́bá rí pé àdìsí ànábì wúyàwó gbàgbọ́ بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه انت باري من في حرام ان كان يغبني حرام انا بني الا اتت يغبن هذا انما حرم رسول الله dájúdájú ń نسيم يا ànábì صلى الله عليه وسلم ṣe ní لوري lẹ́yìn lórí mithla ma harrama Allah irú dèdè ẹgbẹ́ kan pẹ̀lú ìtí ọlọ́run ọba ní kẹlẹ́bá sí lẹ́yìn òyìnrí tí lọ́ba tó kú wa ma yanfiqu anil hawa in huwa illa wahyun yuha. at-tazkiyatu rabbani aw at-tazkiyatu rabbaniyya ọlọ́run ọba ní kẹlẹ́ gẹ́gẹ́ ló fẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní kẹlẹ́ sọ wípé wa ma yanfiqu anil ànábì tẹ́ ń wò yẹn o kò ní sọ̀rọ̀ tó jẹ́ fẹ́nu láyé tánábì wá sọ̀rọ̀ kan tó wá jẹ́ pé ìfẹ́nu ló fi sọ ọlọ́run bá ní kálá ọlọ́run bá ní kálá fún ànábì mọ́kùn bí eléyìí. in ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tánábì bá sọ láyé kọjá mẹ́ nkẹ́kẹ́ ìlà àyàfi nkẹ́ yọ kẹfẹ́rẹ́ gbogbo tẹ bá wọ́ra nẹ́bí lọ bá wà ẹ kò gbọ́dọ̀ pé méjì in huwa illa wahyu yuha ọ̀rọ̀ anábì yẹn sọ̀rọ̀ kan lásán tí ẹ kẹ́kẹ́ lè gbọ́jọ́ ọ̀sán pé ṣe bá anábì ló wí àwọn ọ̀gbà yóò nìgbọ́ ilé tọ́lọ ọba wí lọ́rọ̀ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ burúkú ni ibadallah ọ̀rọ̀ tó jẹ́ ó máa ń bí ọlọ́wọ́ ọba ọba àlejòlá nínú ni tọ́lọ́wọ́ ọba àlejòlá ti pẹ́ pé gbogbo ọ̀rọ̀ táwọn ìbá sọ pátá ẹ tẹ bá wà lọ tẹ bá wà bọ̀ ẹ lè rí bòmíì fi tì sí láyé ẹ sì lè rí bì kankan fi tí àyàfi kọjá pé nínú wáhíù tọ́lọ́wọ́ ọba àlejòlá ti ní kó sọ̀rọ̀ dídí ń sọ̀rọ̀ lóbi jẹ́ pàdébì sọlọ́ sọlọ́ sọ yí pé ètèmi ànáyì bá tẹlé ẹ̀wọ̀ fún yín dèdè ẹgbẹ́ kan náà ni dèdè ẹgbẹ́ kan náà haramallah ẹ wo mit mit àdẹ́bí ní irú kan náà ni ipò kan náà lọ́wà ipò kan náà lọ́wà pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá sọ kò ní bá ní sí intanẹ́tì sallallahu alaihi wasallam bá ti léwọ̀ kí ló dé bá hadith yìí òun ni wípé àwọn sahaba ridwanullahi alaihim síwájú àsìkò yìí síwájú ojú ogun tí wọ́n wà tánàbí ti ń sọ̀rọ̀ yẹn wọ́n á máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́lẹ̀ kódà àárín àwọn sọ̀hábà tó jẹ́ pé wọ́n ti pa kẹ́tẹ́kẹ́tẹ́ lójú ogun yìí tàbí ṣe wọ́n fẹ́ jẹ́ ní ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé ẹ wá wà láà ẹ̀tẹ́ ti yẹn gbọ́ o kẹ́tẹ́kẹ́tẹ́ ilé kẹ́tẹ́kẹ́tẹ́ ilé domestic donkey ó ti dèwọ̀ fún yín láti máa jẹ látẹnu yìí lọ ó túmọ̀ sí pé yẹn lè jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ nugbó white donkey ìyẹn lè jẹ́ ti zebra white donkey ni ìyẹn lè jẹ́ àbáwọn nǹkan mìíràn tó bá jẹ́ pé donkey ni àmọ́ white one ṣùgbọ́n domestic donkey anabi sallallahu alaihi wasallam ní ti dìbò fún yẹn gbọ́dọ̀ jẹ́ mọ́ ẹ́ àwọn sọ̀hábà níjọ́ náà lọ́hùn ẹni àwọn tó ti tèé tó kún kòkò wọ́n lọ fọ́ kòkò yẹn dànù nítorí pé anabi sallallahu alaihi wasallam ń ṣe léwọ̀ fún wọn anabi sallallahu alaihi wasallam ẹ máa wo ọ̀rọ̀ ni mo sọ fún yín o àsìkò ká ń bọ̀ wọn nínú àsìkò táwa wà yìí tó ti dé yìí eléyìí náà nínú àwọn mu'jiza Nabi sallallahu ìjáàzù ànábì pé ànábì ọlọ́run kan ṣẹlẹ̀ lásìkò kan padà di àsìkò yẹn ó dẹ̀ ṣẹlẹ̀ nítòótọ́ ànábì ní tó di àsìkò yẹn alhamdulilayi àsìkò yẹn làwa wà ìyàwó àrí sójú àwọn sọ̀hábà nígbà yẹn àwọn gbọ́ ni wọ́n gbàgbọ́ wọ́n dẹ̀ mọ̀ pé bó ṣe kódà àwọn òtún ní máa ní dáùtù báwa sí ní ẹ̀bá wàá rí tó ti àwọn tún ní dáùtù àbí ọlọ́mọ jẹ́ yẹn ní dáùtù. ìmẹ̀yà àwọn sọ̀hábà táwọn gbọ́ ń gbà tí wọ́n rí ó dúró di gbíjú mọ́ a tún rí sójú gbàtà kà á lọ tá a gbọ́ ẹlòmíì ò máa yí mú lónìí báyìí so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 الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فقد بينا في الخطبة الأولى بيانا شاملا كاملا عن الإسلام باعتبار وصوله إلينا وبينا أهمية السنة في الإسلام وقلنا بأن الإسلام لا لا يقوم أبدا إلا مع السنة وأن السنة لا تقوم إلا بالإسلام وهذه علاقة متينة بين الإسلام والسنة الإسلام والسنة متلازمان لا ينفق بعضهما عن بعض فلا يمكن فصل الإسلام عن السنة كما لا يمكن فصل السنة عن الإسلام آه وقد مضى بيان هذا شاملا في الخطبة الأولى وأما في الخطبة الثانية فسنبين حكم السنة وأنواع وأنواعها نبين حكم السنة وأنواع السنة إن شاء الله تعالى فمن السنة, فمن السنة عباد الله ما هي واجبة التي من تركها يعاقب على تركها ومنها ما هي مستحبة التي لا يعاقب تاركها ومن السنة عباد الله ما هي أصل من أصول الدين لا يقوم الدين أبدا إلا ذلك اهتم علماؤنا ببيان أهمية السنة وألف كتب عديدة عن مفهوم السنة حتى ألفوا كتبا عن العقيدة وسموها السنة لنعرف ولنفهم بياء ولنفهم أهمية السنة في الإسلام arúgbó fún ọlọ́wọ́ ọba lẹ́ẹ̀kan sí atọ́ra àlékún kí ọlọ́wọ́ ọba àti yorùbá jẹ́jẹ́ tọ́lọ́ba fanabi sallallahu alaihi wasallam ní kúfà wa lẹ́kọ̀ọ́kọ́ àti sàlàyé fún wa ní ṣókí àbí àti sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ní àlàyé tó kúnrẹ́rẹ́ nípa ọ̀nà tí islam tó gbàdé ọ̀dọ̀ wa àti ọ̀nà tí a máa ń gbà fi islam rinlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ bóyá nǹkan tó ń ṣe bóyá wà nínú islam àbọ̀jáde kó nínú islam nǹkan tẹ́ni yẹn máa wò òun náà ni wípé ǹjẹ́ ànábì wí ǹjẹ́ ànábì ṣe àbí wọ́n ṣe wájú ànábì sallallahu alaihi wasallam ànábì fẹ́rẹ̀ lọ́bi jẹ́ pé hadith kan bẹ tó gbajúmọ̀ dáadáa àwọn afáàmọ́ sọ pé mizanul a'mali az-zahira òun ni òṣùwọ̀n táàmù iṣẹ́ tó hàn àgbà àbádàpadà òṣùwọ̀n táàmù gbé iṣẹ́ yẹn lé lórí hadith yìí ni a gbé iṣẹ́ rẹ lórí hadith yìí ó lò sunwọ̀n tá fi wọ́n tí ó bá ti tó bá ti wà níbàámu pẹ̀lú hadith yìí a gbà wọlé tí ó bá ti wà níbàámu pẹ̀lú ẹ̀ á dá padà sí ọ. hadith yẹn wà Aisha radiyallahu anha yẹn wà Aisha radiyallahu anha wọ́n lọ Nabi sallallahu alaihi wasallam pé man amila amalan laysa alayhi amruna gbogbo ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan nínú ẹ̀sìn tí ò sí àmúrò wa nẹ́bì lórí iṣẹ́ yẹn ajẹ́ tí a máa bèèrè lọ́wọ́ yẹn nípa ọjọ́ tí ń ṣe pé hal alayhi amru nabiyyi sallallahu alaihi wasallam am la ṣé àti ànẹ́bì wà lórí iṣẹ́ tó ń ṣe yá àbí òsí lórí ẹ̀ idha kana alayhi amru nabiyyi marhaban tọ́bá yẹ pa àti ànẹ́bì bá wà lórí ẹ̀ a àjọ iṣẹ́ nìkan tí ò bá ti wá sí amru nabiyyi lórí ẹ̀ nàkúlù hábìhì bìbọ̀ àtúkà rúdẹ̀ ìlẹ̀kì ẹrú ẹni yẹn máa gbé lọ ọlọ́run bò nígbà anabi sallallahu alaihi wasallam ìmọ̀n àmìlà àmàlà anybody tó bá ṣe iṣẹ́ kan ọjọ́ kùnrin lọ́jọ́ obìnrin ni ọjẹ́ lárúbáwá ni ọjẹ́ láwọ̀ dúdú ni ọjọ́ òyìnbó ni ọjọ́ áfíríkà ni ẹ́ tó bá ṣe èyíwù iṣẹ́ amalan kò bá jẹ́ iṣẹ́ nínú àkídà ni kò bá jẹ́ iṣẹ́ nínú àwọn ìbàdá ti ni táwọn oríkèéríkèé ara ṣe kọ̀bá jẹ́ ọ̀rọ̀ ló sọ ni amalan èyí wù iṣẹ́ tó bá jẹ́ ó kéré ni ó tóbi ni léyìítà àléyìí àmúrúnà kọ̀bá sí àmúrú ànábì lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ dìde ànábì láàjà padà sí irú ẹni bẹ́ẹ̀ àní ìgbà lọ́wẹ́ àjà padà sí. ajẹ́ pé àmúrú ànábì sallallahu alaihi wasallam pàtàkì lórí àwọn ọ̀sẹ̀ tá a bá fẹ́ máa ṣe. النبي صلى الله عليه وسلم وفي رواية لمسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فورد gbogbo ẹnikẹ́ni tó bá dá àdádálẹ̀ sínú ẹ̀sìn wa yìí tí ò sí nínú ẹ̀ á dà padà sí nìkú nígbà wọlé lọ́wọ́ ẹ̀ òun ló fi jẹ́ pé hadith yìí àwọn afáàní òun ni mizanul a'mali az-zahira òun ni àwọn òṣùwọ̀n tó hàn tá a máa fi wọn iṣẹ́ àmọ́ mizanul a'mali al-batina àwọn iṣẹ́ tó pamọ́ àòsùnwọ́n tí ẹ̀ innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa àníyàn nìyẹn ìsìláàtù nìyẹn nítorí kí ló fi ṣe méjèèjì yẹn lọ́wọ́ wà ní kẹlẹ́ fi ń gba iṣẹ́ wọlé lọ́wọ́ ẹ̀dá mọ́jẹ̀mú méjèèjì ẹni tá a yọkan ààrẹ lẹ̀kejì iṣẹ́ rẹ̀ wọlé àbí àárí ẹ̀yọkan àtàbọ̀ iṣẹ́ rẹ̀ wọlé wallahi àbí kí méjèèjì pé lódìdí òye báyìí nísìn méjèèjì wọ̀rọ̀ pé lódìdí ní ká tó gbaṣẹ́ wọlé lọ́wọ́ ẹ̀dá súnà nẹ́bì ó kọjá ní ẹ̀fẹ́ ń ta yín àfà wàlọ́yì téèyàn bá fẹ́ sùn fún ayé àtàkìyàmà súnà nẹ́bì kọjá ní ẹ̀fẹ́ ń ta yín òye báyìí nísìn yìí ìsìláàmù jákujàku rédèrèdè tó ń kálukú ń ṣe tẹ́gbẹ́ wá fún wa yẹn ẹja lọ pátì ìsìláàmù fẹnu ìsìláàmù pé kíní ìsìláàmù ìsìláàmù tí ó lẹ tí ó nídìí kankan tí ó tó fi wọlé àtìrẹsẹ̀ títí tí kódà nítorí ọ̀dọ́ àwọn Imam Malik ìsìláàmù tí òdọ́dọ̀ àwọn táwọn Malik Malik kò gbọ́rí láyé irú ẹ̀sìn wo ló ń ṣe irú ìsìláàmù wo ló ń ṣe táwọn ẹni àná ọ̀gbọ́rí ìsìláàmù tí òdọ́dọ̀ ànẹ́bí tí òdọ́dọ̀ àwọn sọ̀hábà níbo ló ti rọ́dọ̀ mọ̀ndì ẹ̀sìn tá ń gbé pàǹdà ilé ọlọ́wọ́ tá ń pè yín lẹ́sìn fún ẹ èyàn máa ń ṣe ẹ̀sìn tó wà authentic ni ẹ̀sìn tó wà lọ́tọ̀ ní ọlọ́mọ àwọn sọfẹ́ lómi pé ẹ̀sìn tó ń ṣe yé ẹ̀sìn tí ó authentic ni adamadi ẹ̀sìn tẹ́nì kankan hun tẹ́nì kankan gbélé ọlọ́wọ́ tó ń pè lẹ́sìn ló máa ní ẹ kíní kan àbàbà wa kíní kan tẹ́ àbàbà kíní kan yóò wálẹ̀ rí àbàbà kíní kan ń bẹ́ náà sọ̀hábà. àbàbà kíní kan tó ń sọ yìí ó lè jẹ́ kó wọ́n ṣàṣìṣe ni. kò yí báyìí nísìn àìmọye tí ò yá ti yá wa lónìí. tí kéèyàn ní àtidá isma báwọn ẹni kan àwọn ẹni ìṣáájú kan àwọn ẹni kan ò lè ṣàtìṣe bàbá ńlá ọ̀rọ̀ ni àbànábì sallallahu alaihi wasallam nìkan àti ìjìmọ́ ìtàlù mọ̀ yí bá panu pọ̀ lé lórí pápá jù látọ̀dọ̀ àwọn sọ̀hábà rí dúró lọ́wọ́ àìlèyí ànábì sallallahu alaihi wasallam ti jẹ́ pé isma ń bẹ fún láti tẹ́bi ummati ala dalala àwọn àlùmọ̀ mi ò ní panu pọ̀ lórí nǹkan kan tó wá jí àánú láíláí tó fi jẹ́ kí afọ́wá ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní wọ́n ní ìjìmá kò lè kò lè kò lè rọ́ǹgì láyé báwọn ìjìmá ò ti fẹ́ rọ́ǹgì. àmọ́ ẹnì kọ̀ọ̀kẹ́ kullu yukhadhu min qawlihi wa yurad a máa mú lọ́rọ̀ rẹ̀ ilé tọ́lọ́bá kìtàbà ti súnnà mu lórí àgbọ́yé sálà a máa gbá wọlé wa yurad a sì máa já padà sí eléyìí tá bá ti gbé sórí òsàn kìtàbà súnnà tí ọba ti gbá wọlé àyàfà lẹ́bi sallallahu alaihi nìkan ni ò lẹ́tọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ tọ́ba sọ yukhadhu wa la yurad ẹ máa mú ní ẹ gbọ́dọ̀ júrò láyé ẹ ẹgẹ bọ́lọ̀ ọba àlejò ti pàwọ́ aláṣẹ bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba àlejò ti pàwọ́ aláṣẹ wípé ká máa mú ká máa gbámú ìntánẹ́bì sọ wàmá àtàkùnmọ̀ rọ̀súlù wàmá àtàkùnmọ̀ rọ̀súlù fàkùdù ìtọ́lọ̀ ìtọ́lọ̀ ìbá ti mú wá fún yín ẹ máa gbámú ni kò sínú ẹ̀tẹ́ gbọ́dọ̀ yóò dànù wàmá náà hákùnmọ̀ fantahu ìtànà ìbáwá tó bá wá kọ̀ fún yín pé ẹ má débẹ̀ ẹ já wọn bẹ̀ o. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ọlọ́run ni ẹ lọ sọ́ra yín dáadáa gbogbo ẹ̀yin tẹ̀yìn yapa àti ànábì tẹ̀yìn yapa dání àti yapa àti ànábì àní àmúrí àtúnṣe ìbáwọ̀ fitna ọlọ́run ní kí fitna máa dé báyìí tó ní táwọn fọwọ́ fà yẹn tí wọ́n fà dákò lẹ́sẹ̀ ni ní ẹ̀mọ ìyapa àti ànábì àrùn tí bàbá ọmọ ẹgbẹ́bùn àlìyìn àbí kọ́mọ̀ jẹ́ sí pé ìyá ẹlẹ́ta eré ro tàkìyàmọ̀ padà jẹ́ yìí títẹ̀ lè ṣẹlẹ̀ sí ilẹ̀ ayé ẹ̀ ti di àkìyàmọ̀ lọ́jọ́ gbẹ̀dà kìyàmọ̀ nítorí kí ni yukhalifuna amri nàbí sallallahu alaihi wasallam. àìmẹ́yáyà tọ́lọ́ ọba àdéká sí ń jẹ́ pa pé èyí fi ìtẹ̀lé ànábì ṣeré ni ẹ̀ gbọ́dọ̀ fi ṣeré kódà ọlọ́wọ́ bá àlẹ́ kílájú kó yé wa nínú àkùrá ni pé ìtútúrẹ̀ irú tẹ̀dájú ẹnu mẹ́ ni pé tẹ́ ẹ bá ti lè tẹ̀lá nẹ́bí ẹ ti mọ̀nà in ṣàkóyà nìyẹn májàmú tẹ́ẹ̀bì mọ̀nà òun náà ni pé tẹ́ ẹ bá ti lè tẹ̀lé ànẹ́bí ẹ kà tẹ̀lé tẹ̀dájú kò sí ọ̀nà tẹ́ ẹ lè sinà láyé rákọ̀ báwo ni ní títí dòní ànábì báyìí ló ṣe ṣe ah, ah no no no no àwọn òlé sẹ́bẹ̀ yẹn o wàláì ó ti nà ní ó ti nà nìyẹn ó ti ta lùsì yẹn alánàbì olóòlé sẹ́bẹ̀ ọlọ́run ti ní báyìí jẹ̀ lánàbì lọ mọ̀ náà bọ́ọ̀ báyìí jẹ̀ lánàbì pẹ̀lú fún mùlùmù fálábà ni pé bẹ́ẹ̀ ọ̀báyìí jẹ̀ lánàbì yóò ṣe kí ni wàá sí nà sọ́nẹ̀ anábì sọ́lọ́ sọ́nà pé kúlù bídá tí bọ̀láàlà gbogbo bídíà yẹn jẹ́ ìtẹ́sẹ̀ ní bídíà ni nàkíkù ntí ọba lànà nẹ́bí mu ánú ní ẹbí dí àkànbẹ tó da ẹ ṣètò ìní sọ fún ọ bẹ́ẹ̀ kéwú àṣetánì nù gẹ́gẹ́ wù súnà ẹbí dí àkànbẹ tó da kódà àwọn bàbá gan wọn ni ọlọ́run ba báwa gbé súnà nẹ́bí ga fọlẹ̀ bídíà àṣetánì lẹ àwọn bàbá gan mọ̀ pé àṣetánì ló ní bídíà bídíà kan tó da òsì ìwọ́n rí jésù kan tó da ee bídíà bídíà ní tòótọ́ àmọ́ bídíà tó da ni àbí ń gbẹ́sẹ̀ lárugẹ ah, ah. aláwọn bàbá gan sọ pé bídíà títà ṣètánì ni ọlọ́ọ̀bá rẹ bídíà àṣetánì ilẹ̀ kọ́lọ́ọ̀n kọ́ wá gbé súnà nẹ́bí lárugẹ kọ́ wá pa náà kọ́lọ́ọ̀n kọ́ pa rẹ. àdúrà ní ń gbà báyìí ti ń parẹ́ tí máa parẹ́ ni ní máa máa gẹ́rígẹ́rí tán mú yìí ń parẹ́ náà nù. bídíà يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ọlọ́run bá tẹná ni wọ́n ń fàtẹ́gùn tí ó fẹ́ pa ẹ̀rọ̀kùn tó pọ́síbù láíláí ọlọ́run ò lè gbà láíláí ẹ́ aballahu ilá ayùtí manọ́rọ̀ ìkọlọ̀ bá lè gbà kúta mẹ́kọ̀ọ́kọ́wá súnà ìdájọ́ rẹ̀ wá póríṣiríṣi a rí súnà tó yẹ pé ọ̀rẹ́ ẹ̀yẹ̀ ní bẹ́yàn bá ti yóò jìyà ọ̀rẹ́ yẹn ni àwọn súnà kan bẹ tẹ́tọ́ pé ọ̀rẹ́ yẹn ni béèyàn bá tó jìyà àwọn súnà kan ti ń bẹ tí ò kí ń sọ̀rọ̀ ẹ̀yàn tọ́jú pé tó bá ṣe ó gbàrà rẹ̀ tí ò bá ṣe ó jìyà kọ̀ túbọ̀ sí nínú àdìsí ló ti rí kódà ó rí inú al ntọ́ bá ti wà náà kùránì tí èkín sọ̀rọ̀ yẹn lọ́tọ̀ ntọ́ ti ọgbà aládà tí ọba tí ò ní ti yà lọ́dọ̀ àwọn fuqaha súnà ni wọ́n pè é kódà kọjá kùránì ló gbé wa bí táwọn yẹn ti kéwú ké nìyẹn pé súnà nígbà tí ìbá ti sọ ni wájìbù tí kùránì bá àà táńkéwúrú bá táńkéwúrú bá ń fún ọ níbo ló ti kà á. kò sẹ́ni tó wí báwọn rí láyé kódà àwọn kútùbù fíkì wọ́n sọ pé súnà lọ́dọ̀ tí wọ́n tí òkè ń sọ̀rọ̀ yẹn ní kọ́dà kọjá pé al-Qur'an lọ́wà àbí kọjá nu hadith lọ́wà tẹ́wọ́n sọ pé wájìbù fún ẹyin tí ń jọ̀rọ̀ yẹn ní kọ́dà kọjá pé nu hadith lọ́wà ètí ń jọ̀rọ̀ yẹn ọ̀dà kọ̀bílì àti bàdí wájìbù dàbí kèsè wájìbù ẹ̀ dáhùn wájìbù ní bọ́lọ́wà lọ́rùn kùránì ọya wọ́n tó bá mọ̀ sí wújẹ́ rẹ̀ fún mi ní ayé àtọ́ní káṣe kọ̀bílì àti bàdí àti báyẹ̀ ṣe kódà tẹ̀lẹ̀kẹ̀dá kọ̀bílì àti bàdí lọ́rùn kùránì wàláì ọjẹ́ mọ́tò ó sì gbọ́dọ̀ mọ́ṣe kọ̀bílẹ̀ àti bàdí ẹ̀dáhùn kẹsàn ọ̀rẹ́ ẹ̀ni sínú ẹ̀kọ́ ló pe wá ni. ayé àkùrá ìwọ lóní káàmù ẹtí súbù ní méjì ọ̀yá bitọ́lọ̀ ti ní irun súbù méjì lẹ́kì lúrì mẹ́rin lẹ́kì àṣírí mẹ́rin mẹ́gírìbì mẹ́ta ìṣáì mẹ́rin ọ̀yá ìbọn bá wà ní Kùránì súnà ló gbé wa ẹ̀dá kò sọ̀rọ̀ yẹn kọ́ yẹn tó yẹ pé kódà men and taro ẹni tó bá takò gan ó ti ṣe nkaru màálù men ó ti ṣe nkaru amúrún màálù mùmìnà dín níbi dọ̀rúrọ̀ nkẹ̀kẹ́ tó wà nú ẹ̀sìn tàbí pàpà rẹ̀ sí lọ́tàkùn yẹn wà bí tálí lọ́dọ̀ gbogbo àfà yẹ̀sírù kàfíràn tó di kèfèrí pẹ̀lú pọ́tàkùn tí súnà gbé wa àmọ́ wọ́n jẹ́ amúrún mùtìmọ̀rún ẹ̀yí mùtàwátìrù màálù mùmìnà dín níbi dọ̀rúrọ̀ inú súnà ló dé wa. ó ní sọ pé nínú àwọn ìpè súnà àwọn ilé tó jẹ́ usulu díìnì wà mẹ́ sọ pé pilẹ̀ sí ni tó gbọ́dọ̀ tako. yálẹ̀ nìkan wà bọ́ta ni ọmọ àní ti súnà báwo abẹ́lẹ́ wọn bá àlekẹ́lá kọ́dà kó sànú wa kọ́lọ́ bá àlekẹ́lá kọ́ mọ́jà átà gbọ́ Islam kọ́lọ́ bá àlekẹ́lá kọ́ mọ́jà átà gbọ́ súnà abẹ́lẹ́ wọn bá àlekẹ́lá kọ́lọ́ kó fi súnà yé wa kọ́lọ́ bá àlekẹ́lá kó jẹ́ ká lè tẹ̀lé kọ́lọ́ bá àlekẹ́lá kó fi bídíà yé wa kọ́lọ́ jẹ́ àlejò náà sí Allahumma arinil haqqa haqqan warzuqna ittiba'a وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعلهما ملتبسا علينا فنضل برحمتك يا أرحم الراحمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مسافرا إلا رددته ولا مريضا إلا شفيته ولا ساهرا إلا هديته ولا مسحورا إلا فكفت عنه سحرا برحمتك يا أرحم الراحمين اللهم انصر إخواننا المجاهدين في كل مكان الذين يجاهدون لإعلاء كلمتك برحمتك يا أرحم الراحمين أقيموا الصلاة يرحمكم الله